الحمد لله الذي أحيانا بعدما ماتنا وإليه النشور الحمد لله الذي له ملك السماوات والأرض بيده ملكوت كل شيء وإليه يرجع الأمر كله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته ني أنا الصرف نوبة لولي الله tí ń bẹ níbi kí a máa dún ní má mọ́sálásí ilé olúwa ẹ̀sìn yìí àti orí bó ṣe rí ó rọrùn púpọ̀ fún ẹni tọ́lọ́wọ́n bá bá ní ọ̀rọ̀rùn fún ó sì le fún ẹni tí ọlọ́wọ́n bá bá kádàrá pé kò le fún un àpè àkíyèsí kan lánàá wípé ẹnu ọ̀nà yìí ẹnu ọ̀nà kan ni nínú àwọn ẹnu ọ̀nà orí tí yẹn fi lépa bá orí níwájú ọlọ́run luzumul masjid kí yẹn máa dún ní mọ́mọ́sálásí bó ṣe wà yìí ó ní ẹlòmíì lára kódà àti wá kí èyí tó jọ́ràn èèyàn ti wakati mara o iroju na ni iru eni be ti na ni o ya e tete salama e tete salama o wa le mo so yo ni lara koda bi o se kankan ibi ti n lo koda bo je ibi ti n lo ibi ti yo pada je aburu fun ni eyin wola bo je ibi ti n ibi ese ṣùgbọ́n ara ọmọ ní lókù ìgbàkígbà tó bá wà nù mọ́sálásí àdánwò lélẹ́yìí torí wípé nínú àmì ẹni tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ òun náà ni àwọn lẹ́kún orí yóò mọ̀ rọrùn fún òun lọ fà látọjọ́ tó ti pẹ́ àwọn èèyàn wọn máa wá sọ́dọ̀ àwọn olùmọ̀ pàápàá jùlọ àwọn olùmọ̀ ẹni rí wọ́n máa wá complain lórí àwọn nǹkan kan tó ṣe pé wọ́n rí pé àwọn mọ̀bí ṣe ń jẹ ẹlòmíì wá complain ọkàn rẹ̀ yóò ní inni ajidu nafsi qasiya òun discover pé ọkàn òun le bó lọkàn yín sì máa ń rọ̀ sí nǹkan náà àwọn olùmọ̀ wa tọ́ ní kàpẹ́yà òun jìnnà sáwọn kan báyìí súnmọ́ àwọn kan báyìí ọkàn rẹ̀ ọ̀rọ̀ fẹsẹ̀ ọlọ́run ẹlòmíì wa ké gbàjarè pé gbogbo àwọn ṣẹ́ rí ìmọ̀ wù òun náà kóun náà dẹni rí àmọ́ wọn mọ̀ ó lè fóun ìmọ̀ ó lè wá mú àpèjúwe kan wá gẹ́gẹ́ bí báàbò bí tá a wà yìí luzumul masjid ó ní ẹlòmíì lára ó ní lára gan tó bá wá yọ ṣe tó bóyá tó máa ọ̀ràn èèyàn lẹ́yìn rẹ̀ báyìí ó ti tún lọ ibi tá a ti wá níbi tá a fẹ́ pàkíyèsí sí lónìí. Àkọ́kọ́ náà, ẹ̀sìn tí ó tún jẹ́ ẹ̀sìn olówó iyebíye lásìkò yìí ní mẹ́wàá gbẹ̀yìn, òun náà ni al-i'tikaf kéèyàn dá ṣòṣin tí ń jẹ́ bẹ́ẹ̀ kéèyàn dárogúnnú mọ́sálásí náà oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì wá ń bẹ tẹ́lómi máa ń béèrè ọ̀dọ̀ tí ó ní kápá ńkọ́ ẹni tí gbogbo lè la pàkíyèsí sí lánàá pé kódà bí òjú kódà jọ́ mi bí òjú wákàtí kan lọ pé èmi náà sáàfẹ́ mo fẹ́ dún ní mọ́ ṣẹwárí nǹkan yìí ó nídìí àkíyèsí kan kéèyàn ṣọ́ra níbi ìbásíkò jẹ́ tí ẹ bá wà lé ọlọ́run àwọn kankan bẹ ó lẹ́tọ̀ọ́ ní mọ́sálásí kò sí tó burú ń bẹ ṣùgbọ́n tó àwọn náà ò gbọ́dọ̀ láníyàn wípé àbí kọ́ran kan wípé òun rẹ̀ san kan lọ́dọ̀ ọlọ́run ẹni tó ní tí ń bọ̀ níṣẹ́ ó ṣe wàhálà látàárọ̀ ọ̀pẹ́ à ah, òun fẹ́ gba fáànù sára yìí lọ náyìn díẹ̀ ní mọ́sálásí ẹwà níyàn mo fẹ́ náyìn díẹ̀ àwẹ́ ń gbò mí wípé àjẹ́ ìlọ náyìn ó kéèyàn ah, náyìn inú mọ́sálásí kò sí problem ṣùgbọ́n sẹ́sìn ṣé lùzúmù lọ́sídìí lápè torí pé kí ni bí ọ̀nà yìí mọ́sálásí kọ́lọ̀ náà yìí níbò míì bákan náà ni so wal masajidu buniyat ìtàn torí ẹ̀kọ́ mọ́sálásí òun náà ni lè ihya'i kalimati kéèyàn yé àwọn gbólóhùn ọlọ́run àti rántí ọlọ́run ìyàtọ̀ ń bẹ ẹlòmíì lè lo kọ́lẹ̀ ẹlòmíì ó lè wà nínú itikaf tó sì pẹ́ nìkan sì máa ń wá ní ìdákúrekú ó sì lè jẹ́ pé ẹni tí ń wá ní ìdákúrekú yìí iṣẹ́ rẹ̀ kò sí fi wé eléyìí kọ́lẹ̀ lómi àmọ́ béèrè ìkẹ́ ẹ̀dá kùn tí ẹ̀ máa ṣe ti ká kí èèyàn máa ṣe inú ẹ̀ gangan kí ni tí èèyàn máa ṣe kókó. Ah, ìbádà náà ni ọmọ kalukurani irú mo ti kà mo ti kalukurani ah, ṣé ọmọ kalukurani tán ni tẹ́bá ní kíní kan mo ti mo ti kí ló kí tó kù sí yẹn sí ọkàn wa dá wa bí iná ni ìyẹn mo fẹ́ jáde torí pé kí ni kọ̀mọ́ládá kò tí kò tí rí adùn ẹ̀sìn yẹn kọ̀mọ́ tán ṣe bẹ́ẹ̀ ẹlòmí ó sì wà bẹ́ẹ̀ àsìkò yìí yóò bí sí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ayé ọkàn wà nù mọ́sálásí sórí sórí yẹ ọkàn mà kó wà nù mọ́sálásí dé àìmọye àwọn mọ̀tẹ́kìfì àwọn tó ń ṣe àìtìkáf ṣùgbọ́n o kò sọ́kàn wọn bẹ́ẹ̀ àníyàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà wọn ni àníyàtú khairun min al àníyàn sì lóore ju iṣẹ́ lọ ó ju iṣẹ́ lọ ó tóbi ju iṣẹ́ lọ so ẹni tó wà mọ́sálásí ó lè lo ọjọ́ mẹ́wàá ó lè lo ọjọ́ mẹ́jọ ó lè lo but kí ni kókó téèyàn ṣe ń bẹ́ẹ̀ ọkàn ẹlòmíì ó bízí pẹ̀lú fóònù yóò gbọ́ ní òun sí yóò gbọ́ kò sí yàtọ̀ láàrin pé ó tiẹ̀ mọ̀ pé ìjọsìn ló wá sínú mọ́sálásí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó pe àkíyèsí lórí eléyìí ìyàtìkáf kìí sáyè kárí mi kìí sáyè ránù èèyàn kípa rẹ̀ bízì láàrin rẹ̀ àtolúwa ni nínú àwọn iṣẹ́ tó wá tóbi jù gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́lómi máa ń béèrè kí làwọn wá ṣe ní ìyàtìkáf nínú ẹ̀ tó tóbi òun náà ni kíkà alukur'an alukur'an <clears throat> kò ní báyìí lọ́mọ <clears throat> ìpè à mo ti wá kà ní ọ̀dà èèyàn mélòó ló lẹ́mìí ẹ̀ tó lè ka òdìdí alukur'ani lójúmọ́ tọ́ wọ́n wá o àmọ́ nù wá yóò kà láàárọ̀ yòókù lè kà lálẹ́ ẹlòmíín bẹ rárá ọ̀sán òdìdí kur'ani alẹ́ òdìdí kur'ani kíkà qira'atan eléyìí èwo ló wá dáa jù ṣé ibi tàdábùrì ni kéèyàn máa ronú sí ti ń kà ni àbí kó sá gbìyànjú kó sá make sure pé à ah, mo gbọ́dọ̀ pọ̀ ní kíkà alukur'an ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọ̀fẹ́jú níwọ̀nba lórí ẹ̀ pàápàá jùlọ nínú oṣù Ramadan là ń sọ ọ́ àti pàkíyèsí kan jọ ní pé èyí tó súnmọ́ jù ní pé kéèyàn má kà á pẹ̀lú pé ń ronú sí i ṣùgbọ́n ìrònú yàtọ̀ sí ronú ẹni tí ń sì ń ka yàtọ̀ síra wọn ẹlòmíì ti ń ka fast nítorí wọn ò fi ronú ó lè ju tẹlomi ti rárá ń kà jẹ́jẹ́jẹ́jẹ́ lọ torí pé ìrònú yẹn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ àgbọ́yé yẹn ti wà ń bẹ̀ ọkàn yẹn hudurul qalb àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à nílé dádúgbò yìí nínú àwọn àkíyèsí tó yẹ kéèyàn mójútó òun náà ni kéèyàn bízí pẹ̀lú kíkà alukur'an ọ̀kan náà àwọn ẹni rẹ̀ tó ti lọ wọ́n pè ní ẹni Nafi' Mawla Ibn Umar radiyallahu ta'ala ah, alayhi rahmatullah kan àwọn <clears throat> tabi'in àwọn tàtẹ̀lé àwọn sàábì ni ọ̀kan náà àwọn akéwú ẹ̀ ọgbà ìgbà wa kan wá orúkọ ọmọ akéwú yẹn jẹ́ Suleiman ibn Muslim ibn Jamaz ó sami'tu Nafi'an mo gbọ́ tí Nafi' ti ń sọ báyìí ọ̀kan àwọn ẹni rèé ó ní innal Qur'ana al-azim innal Qur'ana azim jaa min indillahi al-azim ó ní ẹwà al-Qur'ani a máa ń pè wípé al-Qur'ani ńláńlá Qur'anu azim kitabullah tírà ọlọ́run ọba tó tóbi níbo ló ti wá ta ló ní al ọ̀rọ̀ ta ni min indillahi al-azim ọwọ́ alátọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó jẹ́ azim lórí kùránì òsè ní jẹ́ azim torí kọ́ ọba tó sọ ọba kíni ọba azim ọba tó tóbi ọwọ́ ni fa idha qara'ta al tó ọba ti ń ka al-Qur'an iyyaka an tastaghila bi ṣọ́ra kọ́ ma pẹ̀lú nǹkan míì tọ́n kálukùránì lọ́wọ́ ẹ̀tí ń kálukùránì òun náà ni ma gbé fóònù sẹ́gbẹ̀ wa idha qala alladhina wa idha wa idha wa idha wa idha náà ni yọ́ mọ̀ tí wa idha wa idha ó ti wo bí mẹ́sẹ̀jì mẹ́ta mẹ́rin èyí ń bẹ̀bẹ̀ ẹlòmí báyìí tó bá ń kálukùránì báyìí tó bá gbọ́ tí mẹ́sẹ̀jì dún báyìí wa qala alladhi yóò tún wò wọ́n gbọ́ pé kinní kan àbọ̀ gbọ́ pé nǹkan kan ń lọ lẹ́gbẹ̀ẹ́ ń lọ lọ́tún àwọn ẹni rí rántí pé hadal Qur'an azim tíra ìtóbi sì lọ́mọ yìí pé ó ní watadhakkar man tukhatib rántí ẹni tó ń bá sọ̀rọ̀ nígbà tó ń ka Qur'an tí ẹ máa ń ka Qur'an èyí ò ní lẹ́mìí pé ọlọ́run ọba mà ní tani ni ń bá sọ̀rọ̀ ta ni bá mi sọ̀rọ̀. Allah èyí ó kìpa rẹ̀ bízì ló fi jẹ́ pé ńgbà míì bẹ́ẹ̀ bá fẹ́ ṣe kínní ẹ̀ lè fáwọn àṣìkínní kan lásìkò oníṣọ́ra níbi kí èyí ó bízì pẹ̀lú nǹkan míì wàlá tàmálùmínú wàlá tàmálùmínú ìwọ̀n sọ pé ah, ó ti ṣú mi mo ti ka alukurani wẹ̀ ah mo ti wá fẹ́ ṣe ẹlòmíì ló lè ka ó lè gbìyànjú ó ní ah, mo ti ka bí méjì kí lèyàn tún máa ṣe kò sí ní aláwọ̀ yẹn ń ka sixty ní àwọn ẹni rẹ tó ti lọ nínú oṣù àwẹ̀ Ramadan èèyàn máa béèrè bó wọn ń kà ọdà àwọn èèyàn ń ka táàtì ọdà ẹja wá sí lẹ́bù àwọn àsìkò tí wà ọlọ́sàánù àwọn èèyàn ń ka twenty àwọn èèyàn ń ka ten ní bízì wọ́n láti ẹ̀mọ́ lómìn èèyàn gbọ́dọ̀ jẹ́ ó ṣúyàn ọwá ní wà iyyaka an tu'dhira alayhi ghayrahu wá ṣọ́ra níbi kó fún nǹkan míì ní priority ju alukurani lọ eléyìí yóò máa jẹ́ nínú àwọn àkíyèsí nípa kókó kókó wo ni èèyàn ṣe lópin ìgbà tí ó bá dà níyàn pé mo fẹ́ fi àsìkò yìí lẹ̀ láti dúnni mọ́ inú mọ́sálásí ìjọsìn ni kó jẹ́ kọmọjẹjọ́ kọmọ jẹ́ rìn kan mí lómi rò pé tóun bá dé mọ́sálásí ẹ̀hẹ́n òun bá wà ń ta àwọn èèyàn mọ̀ kíkún bí owó calculation tóun fẹ́ ṣe tóun bá ti bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ní òun calculate lọ́nà torí wọn ṣẹ́tù kò ní sí diversion nínú mọ́sálásí ni ti ń ṣe calculation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí èèyàn ṣọ́ra kò jẹ́ pé àsìkò yẹn nínú mọ́sálásí kò jẹ́ pé nǹkan míì lèèyàn mọ̀ fi ran yàtọ̀ sí ìjọsìn àbẹ̀olúwa kọmọ́sá ọjọ́ rọrùn fún wa kó fún wa ní àlékún ìbẹ̀rù rẹ̀ nínú àdéhùn olúwa ni pé gbogbo ẹ̀ tó bá ní mẹ́nì abẹ́ni tó ṣiṣẹ́ rí ọlọ́run ó ṣe àlékún zadahum imana wa atahum taqwahum yóò ṣàlékún bẹ̀rù wọn yóò sílẹ̀kùn orí nǹkan míì fún wọn yàtọ̀ sí èyí tán ti ẹ̀jì ní tẹ́lẹ̀ ìmánì máa ń lékún àbẹ̀olúwa wọ́n sàléwà kún níbẹ̀rù ẹ̀ ọlá àpéméjì olúwa wallahu ta'ala a'la wa a'lam sallallahu wa sallama wa baraka nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته